jẹ́ kí n rọ́mọ gbẹ́jọ́ máa yá mi lágọ̀ olúwa torí ẹ̀dá tó bá fi gbogbo ayé kọ́lé sí láláìsọmọ níbẹ̀ asán ni tí ẹ lè kọ́ tí ẹ nìbàdàn tó bá sọmọ níbẹ̀ tẹ̀lé ẹnẹ́ni ni kí n má pasán láyé jẹ́ kí n bímọ yè kí n má pòfo láyé jẹ́ kí n rọ́mọ rán mo wá gbàládúrà pé gbogbo ojú tó ń wò mí ní wákàtí àti ní ọ̀wọ̀ yìí ọlọ́run á rọ ọlá wákàtí yìí ọlọ́run á wọlá nǹkan tí mò ń sọ ní wákàtí àti ọ̀wọ̀ yìí á fi dá gbogbo ojú tó ń wò mí tó ń wojú olúwa fún ọmọ rere lóhùn ní àṣẹ ìdùmarè ọmọ àtàtà ọmọ alálùbáríkà ni ọlọ́run máa bá mi fi jí nkẹyìn gbogbo ẹyin tẹ́dẹ̀ tí bí náà lágbára ọlọ́run wọn ò ní ṣánkú àwọn náà máa jẹ́ ọmọ alálùbáríkà wọ́n máa jẹ́ ọmọ àrídùnnú tó yẹ pé tó bá ń bọ̀ lókèrè báyìí wàá máa wò pé oh yes ọmọ mi nìyẹn bó ṣe máa jẹ́ nìyẹn bó dẹ̀ ṣe máa ṣẹlẹ̀ nìyẹn èyí mo fi kí gbogbo ní káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express ó mọ̀ pé tí ń retí mi òkè ẹni tá a ti ń retí ti pẹ́ ni yéè ẹ ẹni tá a ti ń retí ti pẹ́ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo ti dé náà nìyẹn ẹ ṣe kí ni ẹ̀rọ a máa gbé kúrò lórí Orísun torí ètò ṣẹ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹwu ni níbo mo ti ń dún níbo mo ti ń fọn wọ̀nyí náà ti mọ̀ pé áà lórí Orísun náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé orí Orísun yìí Orísun wa yìí àwa gangan ni ìmọ́lẹ̀ tí gbogbo àwọn amóhùnmáwòrán tó kù tí wọ́n fi ń ríran no doubt about it ah ah àwa ni bàbá ẹgbẹ́ fún wa jọ àwa náà kọ́ yẹ àwa náà kọ́ Elédùmarè ni ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni mi ní ṣaláì má í gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ wa pé ẹ kú ọdún àjíǹde Jésù bẹ́ẹ̀ ni Easter here Easter there mo kí wa pé ẹ kú ọdún ẹ kú ìyèdù àjíǹde Olúwa ikú Olúwa kò ní lọ lásán nínú ayé mi kò dẹ̀ ní lọ lásán nínú ayé ìwọ náà láṣẹ Èdùmàrè mo tún wá fi àǹfààní kí gbogbo ayé Mùsùlùmí wípé ẹ kú palẹ̀mọ́ Ramadan ẹ̀yin ìṣẹ̀báyé náà kí lẹ̀ ṣe o mo kẹ́yìn bá mi mo kẹ́yìn má mi ẹ gbọ́ ẹ tọ́ láṣẹ Èdùmàrè ètò ti bẹ̀rẹ̀ náà ni ẹ gbogbo ẹ̀yin tèmi lẹ́ẹ̀ tí mo bí mo ṣe máa ń ṣe fún yín entertainment news ó wà ńlẹ̀ ẹ̀yin náà ti mọ̀ pé music video review mi gbáǹkọ́ gbìn ni social media gist nǹkan ìyẹn gangan kò gbẹ̀yìn ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká lọ step down ó ti ẹ jẹ́ ká lọ cool off pẹ̀lú orin aládùn yìí ẹ ti mọ̀ pé lórí Orísun pẹ́pẹ́ dem gang ni wá tó bá ṣe ń rí wa báyìí ó máa ń fẹ́fẹ́ wọ̀ tẹ́ bá gọ́ pẹ́pẹ́ dem gang ó yá òbẹ́bí ẹ òbẹ́bí ẹ ti mọ̀ pé Orísun yìí yá Orísun pẹ́pẹ́ dem gang ni wọ́n gbogbo ẹ̀yin tẹ̀mí nílé ẹ jẹ́ ká lọ gbọ́ pẹ́pẹ́ dem gang by Ọlámídé tí n bá máa padà dé ètò ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu ẹ kú jókòó.